I'll ọ̀sẹ̀ ìdàlá ti lé àwọn náà ti táyà káàrún lé ní ọgọ́ta ti fàdà àwọn ọ̀kadà ń sọ̀rọ̀ àwọn náà ti àbí àkọlé wo tí ayé alẹ́ darí lórí lé àwọn ní ilé tọ́wájá àwọn kàkàtà bíyà. àwùjọ àwọn wọ́n rí òye lórí ayé àti tọ̀rọ̀ látàrí ẹ̀. ọlọ́lọ́wọ́ àgbọ̀nrín kan áyà kíkẹ́ wọ̀ lọ́wọ́ á ń rẹ̀ á wà àdáfíà tọ́wá yìí kí wọ́n ní gbàgbọ́ sọ́lọ́run wọ́n sì fi gbàgbọ́ lórí ìṣẹ̀lẹ̀ wọ́n wá nípa tí wọ́n bá ṣe nínú ẹ̀sìn wọ́n lọ́wọ́ bá tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti dàgbà fún àwọn láti ilé àwọn àṣìṣe tí wọ́n ṣe ọlọ́run la sì máa bá kúrò fún ọ. wọ́n làwọn ti pè láti ọ̀hún jẹ́ńdẹ́ńdẹ́ dáìrè wọ́n la àjẹ́ àlùdáàmù. ولا ولا أدخلناهم أدخل الله الجنة لدرا يجب أن يكون wọ tọ́bajá fi gbé wọ́n ti gbà tán lọ́wọ́ wọ́n bẹ̀rù ọlọ́wọ́ ọba wọ́n ṣọ́ra sí wọ́n lẹ́sẹ̀ wọ́n ti àrọ́ àgbẹ̀kọ̀ wọ àlùbàlù ewu tí wọ́n lè sọ sọ́ra bákan náà ewu tí wọ́n sọ rẹ̀ jẹ́ rẹ̀ ájì tó tó wọ lọ́wọ́ torí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀dọ̀ ọ̀hún àkọ́wò tọ̀rọ̀ tọ̀rọ̀ lè jẹ́ rẹ̀. ní wàlá àtẹ̀wọ́ àkọ́mù àwọn ọ̀sàlẹ̀ èyí rẹ̀. ọlọ́run ti lọ́ba já sí pé òun tọ́wà nínú àtàwọ̀rọ̀ táwọn ìyàwó ti bá lè fi ṣiṣẹ́ ìyẹn bá jẹun láéláé. Síra àtẹ̀lẹ̀ ló sá fún ọ̀sán ìfàtẹ̀lẹ̀ ló sá àtẹ̀lẹ̀ ìsọ̀lá ọ̀sán tọ́ba jáde pé wọ́n lè fi ṣiṣẹ́ gẹ́gẹ́ tó ṣe wà láì fi ṣí láì fi pààrọ̀ rẹ̀ láì fi ṣe ṣe rárá. àárẹ̀ tọ́ba jáde pé àwọn ọ̀dẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀dẹ̀ lè lo sílà tẹ̀lé ọmọ títí mẹ́múlò ìyẹn bá jẹ́ kó tó dúró èyí tọ́lọ́ ọ̀rọ̀ àlẹ́ aláṣọ̀tà àlẹ́ àṣẹ̀lẹ̀ àyíká àlẹ́ ìsọ̀lọ́sọ̀ sọ̀lá. wọ́n ti kẹ́kọ̀ọ́ tó wà ń tó ẹ̀ láì rí láì rí pààrọ̀ rẹ̀. tí wọ́n bá lè ṣiṣẹ́ tán bẹ́ẹ̀ ìyẹn bàbá tí wọ́n lọ sí ti títẹ̀ lódodo ayé bí wọ́n lè fẹ́ sọ sí ọlọ́run bá tẹ̀lé ìdíje tọ́lọ́ àtàlá lé lórí. torí pàmò síra wọ̀ yìí irú tí sọjáde náà ti gbígbé àtẹ́bí lójoojú sọlọ lọ́wọ́ àìsọ̀tẹ́lẹ̀ irú tí síra wọ̀ yìí sọ òun náà lè fi tẹ̀lé àtẹ́bà ọ̀hánfẹ́ sọlọ lọ́wọ́ àìsọ̀tẹ́lẹ̀ tí kò síkú yẹn àti kí wọ́n tẹ̀lé tọ́ba ajáde kí wọ́n fẹ́ sọ májàmú láéláé àti májàmú òṣìṣẹ́ wọ́n lò ó dáadáa wọ́n yí o wọ́n parọ́ ẹ̀. làákàtú ẹ̀kọ́ kìí wọ́n bí tàbí àrùjọ lè dẹ́ ẹ̀. ọlọ́run bá ní làákàtú ìyẹn ni pé wọ́n á máa jẹ́ látòkè wọn lábẹ́ ẹsẹ̀ wọn ìgbìmọ̀ rẹ̀ ní fárísì tí máa pọ̀ tí ó sọ̀kalẹ̀ fún wọn láti sábà látòkè wọn ilẹ̀. àti tí máa pọ̀ tóbi tí wọ́n á jẹ́ ní èyí tó ti pé tí òjò bá ti rọ̀ ní sábà ìtumọ̀ ẹni yẹn ti ń pọ̀ kì í yẹ ẹ̀ẹ́dọ́jọ́ bá rọ̀ ní sábà. àti ìdìbò sábà kiri sí òun lọ sọ́nà wọ́n á jẹ níbi wo tó máa gbé báwọn tí ó wà fún ọ látòkè wọ̀ yẹn láti sọ́nà ìyẹn ní gbójú àárọ̀. àti lábẹ́ ẹsẹ̀ wọn ìyẹn ní lórí ilẹ̀ ìyẹn ní dérúkì máa kù jáde òṣèré yóò di yóò di òṣù irúfẹ́ ẹrú ẹ̀ lọ́nà ọmọ àlejò aláṣọ nínú àyà ìgbésẹ̀ wọ̀láwọ̀ àdá àtàlùkọ́ àwọn ọ̀dọ́ tọ́ba já sí àwọn aráàlú gbére ní ọ̀rẹ́ tọ́ni pé tọ́ba nígbà tó tọ́lọ́ òtún ọ́ ti parí ọlọ́run tó ipe ti ọlọ́run bá òní wọ́n ti bá ti ọlọ́run bá ni wọ́n pa á sí làbàtà pé àlejò gba ọ̀gá àbẹ̀rù eh, mìíràn ní ìwàjàlá ọ̀ ọlọ́run ti àjẹmá sí fún ọ àwọn oríṣiríṣi àlùbáṣà ìdìbò á sì fa sílẹ̀ fún àlùbáṣà fún ọ lọ́pọ̀lọpọ̀lọpọ̀ láti sán. bákan náà á sílẹ̀ fún àlùbáṣà fún ọ lọ́pọ̀lọpọ̀ láti ilẹ̀ ọlọ́wọ́ àti ilé mílẹ̀ ológun kan ló kọ́ kọ́ta sí i ìfẹ́nu wọn àwọn ẹ̀sẹ̀ tí ń gbé ìjọ̀kẹ́lẹ́ wọn ọ̀gá ọ̀mẹ̀rẹ́ ni wọn wọn ò ní sálábì wọ ilé ẹsẹ alágbèrè tó ṣùgbọ́n ọ̀tẹ̀ tí ó bí ló ń ta lọ́dọ̀ yà pẹ̀lú wọn. àmọ́ kíkọ́ ọ iṣẹ́ bí burú ni wọ́n ṣe ìyẹn nípa àwọn ẹni tí ò ní lò sílà tọ́lọ́sọ̀ kalẹ̀ bá tẹ̀lé wọn ló pọ̀ jù láàrin wọn. àwọn tó ti gbowó nílé ṣe kí wọn bá fọwọ́ bọ́ sílẹ̀ rẹ láti yí padà láti pààrọ̀ rẹ láti ṣéǹtì ẹ̀ irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ lọ́pọ̀ láàrin lọ akẹ́rì tó àwọn tó ti pé wò láti wò láti lórí táwọn ti yẹ pàtàkì àwọn kéré. wọ́n ti wọ́n ẹ̀dẹ́ lọ́la wọn bá tún sọ nínú ayé àdé kọ́ọ̀lù ló ta ọ̀pọ̀ ìyá tó wọ́n fi jí àjì lọ́wọ́. ọlọ́run ní ọwọ́ àdìsú jọ kúta táwọn ìjọ gbọ́dọ̀ sọ ẹ̀ka wóró ní wọ́n. ìyàgbọ́ dẹ̀bi ká àwọn yẹn pọ̀ dẹ̀ pẹ̀lú títí títọ́ ni wọ́n ń sẹ́tọ̀. wọ́n fi jí àjì lọ́wọ́ pẹ̀lú tuntun yẹn ni wọ́n ti ń títọ́ gba. wọ́n ní wọ́n lẹ́ẹ̀kú jọ bẹ́ẹ̀ táwọn làwọn ẹ̀yẹ wò àwọn ọ̀daràn tó pọ̀ jù láàrin wọ orí kẹ̀kẹ́ ìwúrọ̀ ọlọ́run rí. irú ẹ̀sìn tí wọ́n lọ wá subhanahu wa ta'ala tọ́lọ́tọ́lọ́ nípa àwọn àtẹ̀lẹ́ àtẹ̀lẹ́ ẹ̀yẹ́sà àlẹ́yìn sọ́lá tó sàrà. قال تعالى الذين آمنوا بالرسول قالوا يا رب ادخلوا لما قالوا ادخلوا وحق ولم نساوى ọwọ́ ajá ti ṣe paríparí gbogbo àwọn ẹni tí fọwọ́ lọ lókè ipò tí wọ́n wà nílẹ̀ ní alẹ́ ti sọ́ọ́rọ́ wọ́n wà ní wọ́n ìyẹn náà tẹ̀sí ní ipò tí pẹ́ láàrin ìṣòro ṣe pé ipò tí ó wà láàrin ìbálòpọ̀ ilẹ̀ ìjọ ẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ láti ṣe ọdún náà ewu tó bá tún sáájú eléyàwó ti fò àwọn ẹni tó gba wájú yẹyẹ bó ti máa dọ̀rọ̀ lọ́wọ́ bá tó tún bá ọ̀fẹ́ tọ́lọ́ lọ́wọ́ bá àdìgbà wọn tó tún máa rán sani kìlá abalẹ̀ ní ilẹ̀ sọ fẹ́yìn lẹ́lẹ́ ìgbà ìgbà wàbí lè kó bá ọ̀rọ̀ ìjà wàbí lè kó kọ́ wàbí lè kó sáájú ọ̀rọ̀ ìjà ìgbà ìgbà ìgbà ajá ló ti gbé ọjà olókè lówó wa lọ. wọ́n lè sọ ọ̀rọ̀ atẹ́lẹ́ kí sábà lẹ́bí rẹ̀ sọ fẹ́ẹ́ lẹ́bí rẹ̀ ìgbà ìlẹ̀ ọlọ́run ní àwa fún lórí jẹ. àwọn tá a kà lẹ́sà nínú àwọn ẹrú sí wa kọ̀mí ní ó dá sọ́ọ̀dì ló lé ẹ̀rọ ìbẹ̀tù wọn ẹni tó sábò sí fún ẹ̀ ẹtọ́ sáàpù sísẹ́ ní ààrẹ ọwọ́ àtọwọ́ ọdẹ́lẹ́ ọ̀pọ̀ ọ̀tà ọ̀tẹ̀rẹ̀ ọwọ́ àtọwọ́ ọdún ọ̀tà ọ̀tẹ̀rẹ̀ bí ọ̀tà méjì ọ̀tà méjì ọ̀dẹ́lẹ́ ọ̀tà bẹ́lẹ́ mayọ̀rọ̀ ó ti wà ń wọ àwọn tó ti gba wájú pẹ̀lú rere dáa lè kàwé àlùfáà lẹ́tọ̀ọ́ tó jẹ́ rere ọ́. ìyẹn lọ ládùúgbò ní ọlọ́dúnkò ní tòkí tó náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀ àlùjẹ́sẹ̀ ìkùgbé gbére téèyàn ní kó bẹ́ẹ̀ lẹ́nu kò ló rẹ̀ á ẹ̀mí hàní àtàwé ẹ̀fẹ́sáhà àwọn ènìyàn mú àpọ̀pọ̀ fún ọ àwọn ọwọ́ èyí tó ti wọ́n ti ṣe wọ́n ló kó wá àti àdúró ولباسهم فيها حرير kódà ẹ̀rù tí wọ́n wọ́n fẹ́ aṣọ ìdílé aṣọ àárẹ̀ aṣọlówó ìdílé títẹ́ pẹ̀lú àwọn ìbẹ̀. nípa bẹ́ẹ̀ ọlọ́run bá ní ìwọ̀lọ́wọ́ alẹ́ àgbàlẹ̀ ìdájẹ́ àárọ̀ lóòrùn wọ́n ti ta ọ̀rọ̀. ọlọ́wọ́ bá ní àyà wọn kàkàtà bí àká fúnisí àgbà wọn yàgò bí àtẹnà sọ́rọ̀ yẹn wọ́n ní wọ́n sàkúlò tọ́wà nínú ìlera yẹn lòlòlò wọ́n ti gbàgbọ́ sí wọ́n mẹ́rọ ọlọ́wọ́ bá tẹ̀ wọ́n sọ̀rọ̀ abẹ́sẹ̀ wọ́n sọ̀rọ̀ àtọ́kà náà tọ́wà nínú ìlera yẹn làkàfàdà nínú ẹ̀yà àti ẹ̀ àyíká wọn àyẹ̀tì máa bá ولأدخلناهم جنات النعيم عاتق ووالدة الجنة آية من الغيب ولد الله sípàtẹ ìgbósẹ́dọ́dọ́gbó owó ẹ̀sìn ìdígbò àwọn ẹ̀yọ. ọlọ́run pàṣẹ ìdájọ́ ẹ̀yọ. صلى الله عليه وسلم قل بعض وقد وحدت قلوب النبي صلى الله عليه وسلم الله صلى النبي وتبع جدا الله صلى سلطان الجنة فقال قال قال وفي رمضان الجنة في رمضان الجنة ọlọ́wọ́ sọ́kà tẹ̀lé ọlọ́wọ́ àtọ́lọ́ ìwé àdídẹ́ máa dídẹ́ ọlọ́wọ́ tẹ̀lé àtọ́lọ́ ìwé ìsìlámù jẹ́. ọlọ́wọ́ sọ́kà nípa tẹ̀lé ọlọ́wọ́ àtọ́lọ́ ìwé àdídọ́lọ́ ọdún ajẹ́jẹ́. ọlọ́wọ́ yẹ àdájọ́ àwọn ọ̀ṣun.

pẹ̀lú tó ń rẹ̀ ní lóko ìwé yìí. Sáàtẹ̀ ti ṣe kò ṣe é. Tí ọ̀gá wa ti tọ́pa kẹ̀kẹ́ mọ́ ṣubú tọ́lọ́ ọba ti rẹ̀ rí. A àwọn àbá yìí ti sọ bẹ́ẹ̀ ní Gánà A. Wọ́n fi lè ti sọ. Ajá ti pọ̀ pàrọ̀ ni wọ́n ìlú ìdíje àdìyẹ ẹni nígbà tí a ti ti sọ́dọ̀ àti aláwọ̀ tó ti ti báyìí lọ́wọ́ ní kí n ṣe pérépéré kò sáàkì kú kò délé èlé yọba jẹ ọkọ orí ìkọ̀fẹ́ jẹ ìsọ̀rẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ lé yẹn sọ̀rọ̀ kò lè jẹ ìdá ẹ ẹ ti bẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tẹ ọkọ orí ìkọ̀fẹ́ jẹ akọ̀fẹ́ jẹ tí wọ́n bá ní mẹ́wàá ní kódà kọ́ra abẹ́yọ̀ kẹ́lẹ́ péré ó wà àti wọ́n ti fẹ́ wá sí ọwọ́ àdúgbò tó pẹ́rẹ́ ọwọ́ àbájẹ́. sóò nípa bẹ́ẹ̀ àwọn àríkà ń lọ́wọ́ sẹ́lẹ̀ àríkà ó jẹ́ ti dúró bá tó ń pẹ́ wípé Muhammad sallallahu alaihi wa sallam ọ̀pá kìíní ìjọba nínú ohun tí ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ fún ọ̀pọ̀ ìjà dáadáa ọ̀pá قال الله إلى أنها الرسول أن الكتاب Adé wò lọ́wọ́ ọba tó sọ kalẹ̀ fún ẹ. Mo dé títú àwọn èèyàn. Wọ́n ní báyìí. Òun ni wọ́n ti gba títí ìwájú ẹ̀ka wa nínú ọ̀gá nítorí. Láàyè bí nínú àwọn àyè tí ìdílé ọ̀gá tó wọ́n ní wọ́n pààkó báyìí tí wọ́n fún mi lè gbà á sáré ìgbà àti wọ́n fún mi lọ́nà àti dẹ̀sáàdì nínú ìdá ayé tàbíyà nígbà táwọn ẹni sọ̀rọ̀ tàbíyà wọ́n tún mọ àwọn ayé àgbàlá nínú súnmọ́tò àwọn apá méjèèjì. wọ́n sábà lọ sọ ipò kọ́ra tó lé àgbà ìpè àwọn ayé tàbíyà lọ́wọ́ tẹ̀lé àjẹ́ àwọn tó wí síbẹ̀ yìí wọ́n tó báyìí fún mọ̀hámọ́dù máa kà kẹ́kẹ́ mọ́tò àlùkò àǹtí àtúrò ayà ìṣẹ̀ ọ̀la fi pamọ́ pa. kí láyà náà ọwọ́ rẹ̀ lè tẹ̀lé báyìí náà fi ń sìgá rọ̀jò ọlọ́run tara àìká. èyí tó ti kó ti sáwá tí ló ti fẹ́fẹ́ ju àríkà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni fún àríkà yìí ti ọmọ àfẹnudí òṣìṣẹ́ ọlọ́run àti ọlọ́run àti ọ̀sán lọ́wọ́ níbi mọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gba ẹ tí wọ́n ti mọ sáyé tó wọlé pé ní sẹ́yìn ọmọ àríta sáyé tó wọlé wọn àgbà tí wọ́n bá ọmọ ọ̀sẹ̀ rí. ṣùgbọ́n tí wọ́n yíwé sẹ́yìn tó yẹ ọmọ kéde àjò ìwẹ̀ àjò olóore tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́ọ̀bá wa fẹ́ ta ìdíje ẹ̀jẹ̀ wípé ọmọ àfẹ́kù lòdì sọ̀rọ̀ ẹ̀yẹ̀ rẹ̀ ọmọ tó bí lọ́mú ẹ ọmọ afẹ́tò tó ń tọ́mú ẹ lótú ajá tó ń tà tó máa fẹ́ tó ń fẹ́ yàgò tí wọ́n tún dá ọlọ́wọ́ ayé ọ̀gá bá tẹ̀lé ọ̀sọ̀rọ̀ àtàlágbé tọ́mú ẹ. ó ti wá fẹ́ tọ́lọ́ bá ti fi àtẹ́sí sí wọn lọ́ọ̀fẹ́ sáyé náà. alẹ́bí wa kú ọlọ́lọ́ àtàlágbé àádé rí àádé rí àwọn èèyàn ṣé wọn ò ní sọ fún àtẹ̀bí fẹ́yàwó ẹ̀ alọ́wọ́ àyọ̀ tó fi bí náà ti dàbọ̀ lọ́wọ́ lẹ́lẹ́ ẹ̀ ìrẹsẹ̀lẹ̀ sọ́dọ̀ ọmọ ayọ̀ sẹ́lẹ̀ ọ̀ọ́sì ọ̀ọ́sì pamọ́sẹ́sì rẹ̀ ṣébi ọlọ́run tí ó jọ ẹ̀sìn pamọ́sẹ́sì bọ́lọ́run ọ̀bẹ̀lì yóò tó ṣe fọ́lọ́ ọba àti ìyọ́lá máa padà sílẹ̀ ní gbogbo ara yìí táwọn wàá mọ ọ̀dàtà ẹ̀ẹ́dà ọ̀bẹ̀ làwọn ẹ̀dẹ̀ ọlọ́run àkàtò àrùn sàkàdà ọlọ́run tó ti lẹ́tọ̀ sí ọ̀báyà ọlọ́run náà ti tètè wá sí àbùká kàkàrà àgbẹ̀dẹ̀ òkè kó ti bá dùn. ìzàwájú rẹ̀ kà á àwọn afẹ́fẹ́ ẹ̀dẹ̀ kúkú rẹ̀ àdẹ́rì ọlọ́run àti sálá yẹ́dẹ̀ fi ṣe ìgbàsọ̀ bá àdéhùn àdókò ẹni àwọn ẹni yòókù bẹ́ẹ̀ bá ti fi i. èmi ló ń tẹ̀sí báyìí ni wọ́n ti tú ẹyẹ mọ́ máa tẹ́bi. èmi ni ọmọ ọ̀gá ẹja ló ń tẹ̀sí yìí. pàṣẹ mi sọ fún ọ láyé wà á lè lọ. bẹ́ẹ̀ni wọ́n ló bá yẹ mi lè sọ láyà lórí ahịa. lọ́sọ̀. torí àyà yẹn àyà àtàwọn yìí. ibi a ìpamọ́ tẹ́lẹ̀ ìwọ tọ́lọ́ wọn padà sí kéde o yóò padà sí kéde ara yìí lọ́wọ́ àhẹ. alẹ́ yóò kó kọ́ni wọn kọ́ lọ́wọ́ wọ́n lọ sọ àwọn ọ̀gbìn àfáàní lọ́wọ́ àfáàní yìí káfá lọ́jọ́ bá wà lọ́wọ́ kọ́ni wọ́n ní bí lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ọ̀dọ́ lọ́wọ́ ìṣẹ́jú wa. وعلى الرسول البلاغ الذي تكون للعبادة وعلينا التسليم السلطان والحفظ gbogbo àlewọ ìlú ajẹ nípa tẹbi sọlọlọfà àyọsọlọ ó ti tẹsẹ àmọ́ ẹ̀kọ́ náà wà lẹ́nu lọ ọgbọnọ àti màmá ẹ kódà òṣìṣẹ́ ọlọ́run bá ti lu àwọn èèyàn lẹ́nu gbọ́dọ̀ olùwọ̀n lẹ́nu gbọ́dọ̀ níbi irú pọ̀ níbi ìbánisọ̀rọ̀ àtẹ́lẹ́sẹ̀ ìyàwó ìpínlẹ̀ ìwọ̀dà ní ọjọ́ àtẹ́lẹ́sẹ̀ àti ìdàgbẹ́rẹ́. níbẹ̀ yẹn ni àwọn àtàlẹ́ ti fẹ́ kálẹ̀ tó yẹ kọ́ wọ́n wọ́n ti sáwọn. níbẹ̀ ló ti dé ìdílé tí kò àti ìjẹ́. bó ti rí sọ wọ́n lè fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sọ̀ nínú hajj àgbègbè rẹ̀ kí ló ń sọ. ẹ eh. wọ́n lè wọ́n dá tẹ́lẹ̀ ní ọ̀dọ̀ ìjọba ẹ̀yẹ yẹ. wọ́n padà sí ilé rẹ̀ pàdé o kílẹ̀ wà fún tí wọ́n bá béèrè pété mo jíjà mi jíjẹ kílẹ̀ rẹ̀. kóró tí gbogbo àwọn èèyàn dáná wọ́n lọ ayé rẹ̀ béèrè dá tẹ́lẹ̀ òbí jíjà wà á tẹ́lẹ̀ ká àmọ́ ẹ̀fọ́ ọmọ tó o ti wá wọ́n lè fà ọ́ ọjà tó ti di lọ́dún lọ́dún lọ́dún wọ́n lè láàrin ìgbà yẹn lẹ́sìn tọ́kọ mọ́ àtàkọ́lá ọ̀gá ẹ̀sìn ìjọ wọn lókè wọ́n yẹ kí kò bá ìdílé tọ́ba ìgbà tó ti bá lọ́dún tí wọ́n. yọ̀wọ̀ àwọn ilé ọlọ́run ọ̀kadìmọ́lá ọlọ́run ọba náà wọ́n sókè ọlọ́run ọ̀kadìmọ́lá ọba náà sókè yọ̀dà sí wọn. Èdè wọn lọ jẹ́ mo títẹ́ lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀kẹ́ àwọn náà ta òṣèlú bẹ́ẹ̀ àyíkẹ́ ní ìlú ìjẹ́. Ajáde bá tẹ̀lé ti ti tẹ́ pẹ̀lú bọ́lá ọ̀sẹ̀ bá ẹ̀yẹ àwọn àwọn ọ̀ṣọ́ Wow. látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ló dé síta rẹ̀. wàyí lọ́kùnrin máa ń tó o bá ti bẹ́ẹ̀ tó o bá mo dé síta rẹ̀. irun tó sọ náà bá fi rẹ̀ bàbá ń bá lẹ́ka lè sá lẹ́ka òṣìṣẹ́ ọlọ́ọ̀pá ti rẹ̀. ìyẹn ti gbé kódà kọ́ máa ju ayẹyẹ ọ̀kẹ́ péré lọ́lọ́kọ́jú òṣìṣẹ́ péré yẹn. ọ̀rọ̀ ìṣẹ́ ọlọ́wọ́ bá ti ẹ̀ tẹ̀wọ̀n bá lọ sí lọ́ba lè pa àṣẹ bọ́ọ̀lù bàbá parọ́ àyà yìí kan kó ti pẹ́ ọ̀rẹ́ yìí nìkan lójú papọ̀ òṣìṣẹ́ ọlọ́run yẹn. torí bẹ́ẹ̀ wọ̀ ọ́ ya bí ó kárí náà ọlọ́wọ́ sọ títí ìlú náà ló yẹn àti ìgbọ́ rẹ̀ títí ìgbọ́ náà ìdílé ẹ̀ṣin. ibi ọlọ́run bá sọ máa rìn lọ́wọ́ máa fọ máa ń pọ ẹja lórí wọn orílẹ̀ má páyà má bà á tún jẹ́ àìlọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ rẹ̀ àtẹ́sí ìdásọ̀dọ̀ wọn náà tẹ́sí tọ́tọ̀ lọ́wọ́ àjọ̀sọ́lá kótó ti báyà lè sọ kalẹ̀ ìrora wọn máa ń tún àtẹ́sí ọlọ́tẹ̀ tí ó ń bọ̀ nínú àwọn sọ̀hánà. gẹ́gẹ́ bí mọ́mú ahmed rahman lọ́rùn náírà wọ́n ti lè gbà wáyé nínú kótó رضي الله تعالى áká ó ní bí bá ń sọ láì lè rẹ̀ lórí ìjọ ọlọ́run tó ń lọ bọ̀ wọn lọ́lá ọ̀nà ìdá kàlẹ́kìlá sí rẹ̀ lórí ìjọ olùkọ́ ó ní òun ti wà òṣìṣẹ́ ọlọ́run kí ló dé lóun sáyẹ́ sòrò òṣìṣẹ́ ọlọ́run ti bẹ́ẹ̀ lé. ẹ ọba àti ìdúrà ìdúgbò lè rí èyí ẹ̀ka ó jẹ́ ní eré tí ọ wá sọ jẹ fún mi tí ọ sọ mi lálẹ́ òṣèlú tó jẹ bá ka ìlú ti yẹ. ẹ wá rí ìyàwó àwọn ẹ̀ka ọjọ́ lọ sí ọ̀la wájú ha ó ní láàrin bàtà wà lórí ti sí ẹ. bá a ti gbọ́ owó ní kẹ̀kẹ́ yẹ látẹ̀ka yá látẹ̀ka. ẹ̀rí bó ti ti wí pé wọ́n ní láàrin ìgbà yẹn bá ti tó òun kẹ̀ẹ́dá ni yẹn lọ́wọ́ ní kàlẹ́ lé wọ́n lè bèèrè bá dọ̀wọ́ wọn lé kò kí lọ́ wá sí gẹ́gẹ́ wọ́n ní lọ́ wá láti wá sọ́jọ́ fúnra àtẹ́gbẹ́ sọ́kùn lọ́wọ́ àlọ́ fẹ́ sọ ọ́ wọ́n ní nígbà yẹn tí mo ti gbọ́ lóṣù ọlọ́run sùn yẹn wá ẹ̀rù. nígbà tó lẹ́nu dé ìmọ̀ òkú léwu àti bùkọ́rí wọn bá di ìlú ìjọ. nínú gbólóhùn mi wọ́n fi jọ lọ́wọ́ bá bà sọ́lẹ̀. ẹ mo ní gbà ká lóko kálámẹ̀ ní Nàìjíríà lálẹ́ iná tó sọ lẹ́jọ́ ni. lójú tó tẹ̀ wọlé lọ́yà wa àyíṣà ọ̀sọ̀ lẹ́jọ́ ni. wọ́n ní ẹ̀jẹ̀ tí o lè kéde o tó lè fi jọ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ṣàhà. bẹ́ẹ̀ wá rí ibùdó àti hajj àwọn náà gbé jáde ọlọ́wọ́ yìí wà lásán ìyá wa àyíṣà ọjọ́ náà kàlà àjà ibẹ̀ rà lẹ́bi wọ́n máa ń sọ ẹlẹ́ ọlẹ́ni tí wọ́n sọ̀rọ̀ àwọn sọ̀hámà títí táyà ìlú padà sọ̀kalẹ̀. قال والله يعذبك بها النار ọlọ́wọ́ ọba sọ ọlọ́dọ̀ àwọn èèyàn kò ní lè jọ́ lóṣùlá. olùsọ̀rọ̀ wa ń mú orí rẹ̀ ọyọ jáde nínú gbogbo ìyẹn ní bí ààyè ìgbàgbé tí wọ́n ṣe ọyọ jáde bẹ́ẹ̀. wọ́n lọ́ bá fẹ́ fẹ́ yé yẹn ẹ̀rọ ẹ̀kọ́ rí mi yẹn látọ̀dẹ̀ mọ́. ọlọ́run tó ọjọ́ ọdẹ ẹgbẹ́ ẹ ti sọ mi láì ẹgbẹ́ alẹ́ lọ. báyìí ni ìmọ̀mù tí níbi ti gbàgbà wá rẹ̀. ọ̀sùnmọ́ wọn láti dùn gan ní ibu lélẹ̀ yìí. nígbà hákìmù gba mùsẹ́tì látọ̀dọ̀ sọ yìí lè fẹ́ ọlọ́run wá rí nípa ní pé iná lọ àdáyà ń torí náà sọ ọ̀la kò ní bá ọ̀dọ̀ pa àwọn ìrìnlẹ̀ o. ọlọ́run lẹ́nu tó gbé bá ń bẹ̀ lọ sí bá ń bọ̀ ọ̀dọ̀ lẹ́nu tó wù títí máa ń jẹ lọ́wọ́ àwò lọ́lẹ̀. lọ́jọ́ bá lọ́wọ́ bá lè kẹ́ láti kọjú dáadáa bí sọ́nù lọ́wọ́ àwọn ọ̀dọ́ nígbà tí wọ́n ti ní sùkà nínú wọn káàtẹ́bí fẹ́ fún wọn lé ọ̀rẹ́ tó fi fún wọn. Abu Ahmed yẹn ajá sọ̀rọ̀ wọ́n ní ọmọ ẹni tó fún ọ̀gá sádúró ìfarasí láti fún yìí tí ó sọ ilé wa ti ọba yẹn fún ọ ní ìlú. Ìfáwọn ilé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n sàlẹ̀ fún wọn ní ìṣẹ̀lẹ̀. Ah! Ọlọ́run bá yẹ kó yára lẹ́yìn tá a lẹ́yìn tá a lọ́wọ́. وماذا سلام يا نبي حرارة ولكن الله يهدي من يشاء ويضلل من يضلل ما يهدي على إن الله عليك البلاء يوجه سلوى الله وعلينا الكتاب هذا ما قلت في عليك وقعت في lọ́wọ́ ayọ̀ mi tó wọ́n orí ìfẹ́ mi yọ ọ̀rọ̀ mi àdìsẹ́ láàrín ìjà àgbà ẹ̀ṣẹ̀ àgbèrè jì máa ń lé ìfọ̀nà. bí èèyàn ti rẹ̀ ti rí orí rẹ̀ tí ọ̀gá ti gbàgbọ́ bá tó wà kò lè la omi ìgbéyàwó bá yẹn ọlọ́run lè àtẹ́jú ìgbà tó káwọ́ àtàjọ àtẹ́jú ìgbà ìrìn àlàáfà. Thank you. ọlọ́wọ́ bá sọ pé mo pèrè Muhammad sọ pé mo pè é ní bàtàkà bíyà lásùmọ aláṣẹ ẹ sí lórí kẹkẹ ẹ ẹsẹ kẹkẹ pẹ ẹsí rẹ sí lọ́wọ́ ẹ ẹsẹ sí rárá ọ ìbàdàkà bíyà ẹyin bẹ́ẹ̀ sọra yìí ti tù abẹ sọra yìí ti yó ẹ ẹsẹ sí pẹ ẹsẹ sí lè o kàtà tóbi mọ tọwọ àtàkùnkè mo tọrọ sáwá ní èyí títí tóbi dájú pé àtàwọrọ tó lọ́wọ́ àtọ ẹ ẹ mú lò ẹ ti gbà tọ́jú títí tóbi dájú pé fẹsùn báyìí mú lò má jẹ mú títú ẹ mú lò ẹ ti gbà tọ́jú. ẹ̀rí ìyẹn ti ẹ ti gbà tọ́jú ojú ọdún sọ̀kalẹ̀ fún yìí látọ̀dọ̀ ẹlẹ́dà yìí títí ní ọ̀sẹ̀ nígbà pẹ̀lú gbogbo ìfẹ́ lọ́wọ́ yìí tó ti rà tọ́lọ́ wọn bá sọ fún ẹ fáwọn àtẹ́bí ọlọ́run ẹ ti kú làásù ní pẹ́pẹ́ kí ni lọ́wọ́ àtú ẹ̀ ọwọ́ àtú àwòrán májèkó láyéláyé àti májèkó ìlú ibi àtẹ̀jẹ́ ẹ̀sẹ̀ láti fẹ́ bí kí lọ́wọ́ àtú àwòrán àti ìdíyèsí. ọwọ́ àtúntò ẹ̀ nígbà tó fi méjì ní àtúntò ìgbà ọmọ ayọ̀sọ́lá tẹ́ ẹ̀ bá sí ìgbà bẹ́ẹ̀ ẹ̀ sí lórí ọrụ ti fẹ́ kí ló wà ọ̀rọ̀ májẹ̀mú láyé májẹ̀mú ìtẹ̀lé òfin ọlọ́wọ́ alẹ́ bí àhálẹ̀ sí ọlọ́sùn àtẹ́sí ti àwọn kàkàdá dé à ebi àdìsẹ́ ẹ̀sìn lórí kẹ̀kẹ́ tó ẹ̀sìn bíi ìwù ọmọ títí tó fi dájú àtàwọ̀rọ̀ ẹ̀sìn gbàgbọ́ ti ẹ̀sùn àwọn omi tẹ́sẹ̀ àwọn àti tó wà pé àwọn àlàyé tó tẹ́sẹ̀ àwọn omi tó wà tó ẹ̀ wà ní ilé àti báyìbọ̀lì wà bá ọ̀hún ìlànà ilé àti ojú ọ̀sọ̀ kalẹ̀ fún yín lọ́dọ̀ ẹlẹ́dàá yín ẹ̀ máa gbàgbọ́ ogun tíra ayẹyẹ afọ́tò tó wà nínú ẹ̀ òun lè ní bàtẹ fi bọ̀ ẹgbàgbọ́ ẹtẹ̀lé òfin rẹ̀ ní ẹgbẹ́ ọwọ́ àgbẹ̀ tẹ̀wá ọlọ́wọ́ àdọ̀lẹ̀ ìdátẹ́kẹ̀ sí ọlọ́run nínú bá ó tira ilé ìdánilọ́ bí kàkọ́kọ́ yá lọ́wọ́ olùkọ́ kúrọ̀. Thank you ọlọ́run ọba lóun bàbá tàbí sí pípọ̀ ìyẹn ti pé ewu tọ́lọ́ ọba sọ kalẹ̀ ẹ̀kọ́ yà sẹ́fì tọ́yẹ̀ kó lé sí ìmáàdì wọn ọ̀pọ̀lọpọ̀ táwọn kàkàtà dí yá ọlọ́run ní nǹkan tó sọ kalẹ̀ yẹn kọ́ yẹ kọjá sáà fi ìgbàgbọ́ pọ̀ yọ wá sábà fi tí ó jẹ́ kí ìkọjá là kọ́ pọ̀ lára wọn àtàkì ìgbàgbọ́ sùhánùlá ọ̀gbọ́n wà ti tẹ̀lé ìrìnnà làwọn kàkàkà bíà tí ìrìnnà tó wà tẹ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ máa rẹ̀ tí a tó wá dà sí ilé wọn ti ẹrẹ tí wọ́n ti fi gbó bẹ́ẹ̀ lọ́rọ́ wọn ọlọ́run ti á wáyé bẹ́ẹ̀ tó ti fi ohun tí wọ́n sọ̀ kalẹ̀ fún yàrá lẹ́bi ìtọ́ yẹ kó lé sí ìmọ̀jọ fún wọn á tún wá ní sí àyè ìgbàgbọ́ fún wọn yóò tún lé sí ìkọjá àlà fún wọn àti wúwẹ̀ ṣáájú. tọ́ba wa wáyé bẹ́ẹ̀ ìwọ̀n bá ti fa sí jẹ́ máa mọ ṣẹ̀jẹ́ lórí àwọn ọ̀dọ́ tó ń jáde nígbà kan kájà àbúrò ìbò lórí ìlú ọbẹ̀ mi. ọlọ́wọ́ ní ṣẹ̀ṣẹ̀ bí náà á mọ̀ tó wọ́n lẹ́bí náà á lò wọ́n sọ àgbẹ̀ ìwọ́ ọ̀rọ̀ ẹ̀rí ọlọ́wọ́ bá ní ìṣẹ̀lẹ̀ bí ní amadu ẹ̀rọ àwọn ẹ̀sìn tí wọ́n ti gbàgbọ́ lóṣù ló wọ́n sọ ọlọ́wọ́ bá lọ àwọn tí wọ́n sọ ọlọ́wọ́ bá lọ àwọn owó lórí gbàgbọ́ sẹ́yìn máa ń lọ fún àwọn tó ń ta pẹ́pẹ́ ní gbàgbọ́ ẹ̀sìn Ìsìlámù lè fi gbàgbọ́ ẹ̀sìn ìgbèrí lẹ́sìn tí wọ́n torí wọ́n ti mẹ́ta lọ́gbọ́n ọlọ́wọ́ ọlọ́run yọ ọ̀gẹ́lẹ̀ yìí ṣe lẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀yin tẹ̀lé ń tẹ̀sí gbàgbọ́ ẹ̀sìn kékeré sí wọn ọlọ́run bá wá ní ẹ̀sẹ̀ bí rárá ọ̀hún ẹ̀rọ àwọn ọmọ nígbà bá wọn nígbà tó ń dẹ̀jẹ̀ àdúgbò ìwò rẹ̀ tó bá ti dá pa àdúgbò ìwò rẹ̀ wọ́n ti lò àdúgbò ìwò rẹ̀ àwọn tó ń wọlé ọ̀sẹ̀ lẹ̀ ọlọ́run ọ̀wá kẹ́rù àwọn agbáwẹ̀ àwọn yẹ̀dàgá àwọn tó ń fi hajj tọ́lù kéré lọ́sẹ̀ lórí ọ̀nà ọ̀gbìn àtẹ́lẹ̀ àwọn yẹn wọ́n lẹ́bí náà á àtàwọn yẹ̀wò ìyá àwọn tó ń àwọn ọ̀dá yìí wọ́n tọ́ ìlú wọ́n tọ́ ìlú àtàwọn tó ń gbé ìtọ́ ìlú náà wọ́sọ́ọ̀tì ìgbóhùnà àwọn tó ń tẹ́ sọ́ọ̀tì ìgbóhùnà alága ìdíyẹ àtúntọ́mẹ́lẹ̀ ìdọ̀kẹ́rù sọ́ọ̀tì lápárọ̀ ikọ̀ kẹta ọkùnrin tó ní sọ́ọ̀tì ìgbóhùnà. tàbí kọ̀ọ̀kan náà wọn kọ̀ sí alẹ́ ìlẹ́sìn làwọn ti wọn. ọlọ́run náà tó nígbà tó lọ́dọọdọ àtàwọn ẹ̀rọ ní omi ẹ̀fẹ́ tí ó ti ní kọ̀ọ̀kan ní. حجر والنصارى àtàwọn ọmọ ní ló akọ̀wọ́ òun làwọn tí wọ́n gbé báyìí lù dájú. ọlọ́wọ́ á ní wọ́n ní ọ̀dà àgbà lórí ìpàdé pé ìkọ̀ kẹ́kọ̀ọ́ àwọn ìkọ̀ yìí wọ́n gbọ́ lọ́sọ̀rọ̀ tọgbọ́jọ́ ga ìgbọ́ wọ́n ga àmì àtàtẹ́gbọ́ tí wọ́n ti dàgbé àwọn ọ̀sùn fẹ́ẹ́ lè. ṣùgbọ́n ilé tí wọ́n bá tẹ̀ síbẹ̀ lápàtàlà máa láàmú. Wọ́n ò lè rẹ̀ sá. Kí ó lù sí ilé ìlú ìjọba ìlú ìfọ̀tò lọ́wọ́ àlùfáà. Àpá jù lọ ń gbàgbọ́ lọ́wọ́ ìjọba ìfẹ́ rí kí rẹ̀ káyé ẹ̀dọ̀dọ̀. Ṣùgbọ́n tó bá fi wọ́n ní gbogbo ìgbàgbọ́ yìí. Ọwọ́ àti tètè dé ìlànà sáàtìlẹ́sì lọ́kẹ́ ìbò wa àdìgbò mohammed sallallahu alayhi wa sallam ọlọ́run làlàyé ayà tọ́lọ́tọ̀ ilé ìdàlẹ́bí náà á pẹ̀lú àwọn tó ti gbà tó lódodo ní àwọn mùsùlùmí. wọ́n lẹ́bí náà á dúró àtàwọn ẹ̀tọ́ ilé ẹ̀kọ́ tó ń ṣe àtàwọn àdáni kan gbà ọlọ́mọlẹ́yìn àtẹ̀lẹ́ ìgbóhùnsá àtàwọn ará ẹlẹ́sìn tó ipá ọ̀rẹ́ wọn ní kọ̀ọ̀kan nínú àwọn ọmọ yìí tó àwọn ọ̀rọ̀ tí ó ti lọ náà. bákan náà wọ́n ṣe sọ́ọ́rọ́ àtàwọn tí wọ́n ṣe àtàlẹ́ báyìkùlù dání tọ́kùnrin ọlọ́mọlẹ́yìn àtẹ̀lẹ́ àyíká torí bẹ́ẹ̀ bọ̀dẹ̀ ámọ́lẹ̀ ìdìláyé wọn lè yọ ọ́ ẹni yóò tọ́ba tọ́lọ́ ọ̀la tó tó wọn tó ti gbà ọjọ́ kẹyìn gbọ́. tọ́ba pẹ́ẹ́sì ẹ̀ lórí gbogbo ọ̀gá bá ti ìjọba ìdàlùkẹ́yà rọ̀ wọ́n á fi la sọ́ọ̀lì ha tọ́lẹ̀ tó ti fẹ́ rere. ìyẹn ti rí pé gbogbo gbàgbọ́ yìí ló pé lára rẹ̀ débi pé òkè àtẹ́bí ọba gbọ́. bí ọba gbọ́ abọ́ bá pinnu yẹ wúdi àwọ̀dé ọlọ́run gbogbo rẹ̀ tẹ̀ sọ́ra àwọ̀dé ọlọ́run. ìyẹn ò lè déédé owó lè gbàgbẹ́rẹ́ yìí ságbọ́dọ̀ ọba tẹ̀lé fún ságbọ́dọ̀ yọ ọ̀dà yọ ọ̀dà gbogbo ẹni tí gbogbo ẹ bá wá pé sí lára báyìí láyà yìí sọ wà á ní lásọ ní ha ọdẹ tó tẹlẹ rẹ irúfẹ́ àwọn ẹni fàdà bá ogun náà lérí bí wọn là ó yà ń lọ. ẹni tí ròyìn rẹ bá pé báyìí kò ní sí ìfàyà fún ọ ọgbọlọgbọ ọgbọjọ kẹyìn gbọ ó sì ṣiṣẹ́ rere ẹ̀rí pẹ̀lú ohun tó ṣe ó jẹ́ ó ṣe déédé òfin dáńdẹ́gbà Muhammad wá sallallahu alaihi wa sallam nígbà yẹn kò ní sí ìpayà fúnrú kí àwọn tó bá ṣe báyìí bí wọ́n yẹ̀sẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ nípa ohun tó wá dojú kọ. bákan náà àti ohun tí wọ́n fi ilẹ̀ lẹ́yìn wọn wọn ò ní banújẹ́ lórí ẹ̀ pébò láti a ti sọ fún eléyìí nínú ọ̀sẹ̀rì sọ́ọ̀tù lọ́kọ́rọ́ èyí tó ti pa ti tẹ̀síwájú ní nínú rẹ̀ àwọn bóyá ká fi àyè ìbéèrè rẹ̀ 拉我。 dọ́kítà ètò ti pé àwọn aṣòfin kọ̀ òkú bí aṣòfin lọ́wọ́ ẹ̀ka pẹ̀lú lọ́wọ́ àwọn sódà pépé àti dọ́kítà ti dẹ̀ sọ òkú a ti tó aṣọ ẹ̀rẹ́ àwọn aṣòfin ẹ̀ka pẹ̀lú aṣọ ẹ̀rẹ́ ọ̀wá àbúrò tó bá pọ̀ nígbà tí wọ́n bá tó lóṣù débi tí wọ́n gbé sílé rẹ̀ fún ọgbọ́n dáàbò wọ́n lè lóṣù ẹ̀wá nípa ìwé ẹ̀ mẹ́ta ni pé ní ìlú ìgbàlùwà níbi ẹgbẹ́ yìí èdè tó yàn wà owó òkú yẹn ti di abẹ́wò padà lọ́wọ́ àwọn ewé ọmọ kan tó ní fún wọn kàtí láti fọ́ ọmọ ní àtẹ̀lẹ́sẹ̀ lọ́wọ́ ìdílé kéwù kẹ̀kẹ́ tó yàn wà ìdílé wọn á jẹ ìdílé wọn lọ́wọ́ àti ìdílé lọ́dọ̀ làwọn ọmọ àgbà ìgbà ووضع بها خلقنا من فيها معين ومنها نصف يكون ساعة وكان يبين ولبنا له مثلا يريد كما يقرأ أول حديث المدافع عن الحياة يوم يوم Ele ààrẹ ti àwọn sábà ẹ̀ka sábàlà rẹ̀ ṣe ọdún bẹ́ẹ̀ ọdún tó lóbi bá dé. ìfẹ́ ọmọ àmì ẹni lọ́jọ́ tẹ̀lé tó lè ti bá ìyá lè ka ìdílé ìdílé àti ìdílé tó nà ní ìdílé ẹ̀ kó lè jẹ́ pọ̀ ìyá kábàlà ká kábàlà tó lù là kó lè jẹ́ pàdé kó ìyẹn lè ṣe ìyẹn lè yọ ká ló lé ọ̀rẹ́ rẹ̀ tó lọ àwọn sábà yà fẹ́ orí kọjá bá kiri ìyẹn ló fa yẹ sábà rà yẹn lọ yẹn tó pàtó tó lé ní lẹ́nu fúnà yẹn lè ṣe ọgbọ́ra. bó o wí àdìgbà tẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ ọmọ àtàgbà fún ọ̀gbọ́n náà títí tí ó fi dé ibi maaleykum salaam. Yeah. lọ́wọ́ náà lójoojúmọ́ ní sádàkà ti ṣe ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ káàrà ni ẹ bá mọ ẹ̀yẹ fún ọ lọ torí ìtọ́jà jù ní pé wọn kò ní wọn ní lẹ́nu ọ̀rọ̀ láti lè bá lọ torí ẹ̀rí àdéhùn àdéhùn ọ̀rọ̀ sẹ́yìn náà ti mọ̀ ẹ́ wọn ní ìdílé lọ́wọ́ àbáyé wọn là yẹ kó bá lù ìlà ọlọ́wọ́ ọ̀la tó máa ń lò ní ìgbà káàkiri ìdọ̀tí ló wọ́ sí yẹn ìdọ̀tí wọn bá lè ṣe ìyẹn ló wá ló sòrò máa ń sálákà lọ́wọ́ lọ ọlọ́run ti gbà tó. àwọn ti jẹ́ àyùkọ́tọ̀ wọn láwọn ẹgbẹ́ tó ti bá mi ká jẹ ṣùgbọ́n àwọn náà wà ní ìlú oṣù tó ti fún wọn lórí báyìí wọ́n fi rìn lórí báyìí. tọ́lá wọn bá jí àwọn tó ti yà lórí ilé yẹn lórí ibi tó wọ́n kọ́wọ́ sí ọ̀sẹ̀ rẹ̀ ní ta pẹ̀lú pé wọ́n lọ ṣẹ̀wọ̀n lọ́sẹ̀ sí owó ọdún méjàdì fún ọba rẹ̀ ní àwọn tó ti àyè wọ́n tó bá wọn láàrọ̀ tó wọn láàrọ̀ àti rẹ̀ ṣùgbọ́n ní akéèyàn sọ ohun tí wọ́n bàjẹ́ lọ́wọ́ àlẹ́. No pẹ̀lú bíbá ọ̀gá ẹ̀ kan sọ pé wàhálà ẹ̀rọ ètò ìrìnàjò bí ẹ̀yà yóò kàn án àti ṣé ọ̀rọ̀ yẹn kò mú ẹ̀dùn gbà ẹ̀ sí àgbẹ̀yẹ̀ ọ̀gá pé pé yẹ kí wọ́n bá yẹ kí wọ́n àti ìdí ìdí ìdí ìdúgbò ìdá. Ọ̀gá ni ló ń yẹ. المريض قدام الدين فضعت على فقاها الله نسيب مين ولي ريبا وسي ميشي فجاو خير هذا سيجد نسيب يجري كائنا وسي ميشي فجاو خير نسيب يا قول عليك قول ما عليك خير وسي ميحال خير قول يا بعض الله قالوا لي بين تعالي تسلموا تمام يا بعض قولي ما ولا بعض الله ni wọ́n fi máa lọ lọ́nà tí ó lè gbà wá. Wọ́n wá ní ẹ̀sìn rẹ̀ náà. Dáadáa. Ṣùgbọ́n ìtọ́ dáa ni. Mo ní kọjá sí pé ẹ̀rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ yẹn ṣe. Bàbá ní lọ sára fún ìgbà náà. Àsìkò yẹn tó lọ́la yìí. Sádàkà bàbá wáyé sádàkà àti àwọn ìṣúra fún ọ̀sán. ṣé yẹn ló ń jẹ ok kọ̀tẹ́ ló mẹ́mbà ọ̀kẹ́ oníkọ́ ìyẹn bàbá. lẹ́yìn. wọn bá sàkóso rẹ ni abàdá sí wọn ọkọ tó máa ń bí bá ṣe kẹlẹ wọn fún un wọn lè kẹ gbàlàyé rẹ ẹgbọ́ bàbá wọn dà ń sọ fún yín ní pé tí ẹ bá ti sọ pé ẹgbọ́ ló ń gbé wọn àfi ọmọ mi kọ́ jẹ́ ìyàwó fún ìwọ lágbájá ọ̀gbìn báyìí téèyàn ọ̀la àti lọ́kọ láyà pẹ̀lú ẹ̀ lọ́sọ́dún tí ẹ bá sọ bẹ́ẹ̀ wọ́n lè kéèyàn fẹ́ràn lè dára nínú àkókò ìyọ̀dá rẹ̀ èèyàn gbọ́dọ̀ láyé òun tí ó náà nígbó nínú ìwọ̀n tó ń bọ́ láì jọ rẹ̀ wọ́n lọ ṣe ṣáwọ́ rẹ̀ lọ́yà ń tẹ́lá ọ̀fẹ́ ti ní káwọn fẹ́ kúlẹ̀ pé kò lè máa jókòó pẹ̀lú ẹ̀ nípa lọ àbí ní nìkan oníkẹ́kọ̀ọ́ ní ìdìbẹ́ nìkan wọ́n wọ̀ nígbìlẹ̀ ní bẹ́ẹ̀lì ẹ̀yà wọn fẹ́ kókó ní ìdáwọ̀ àná wọ́n kéré síra wọn. ìgbàgbé yóò kó lọ yẹ́yẹ́ ìwọ́dúnrún tó a ti gbà pé wọ́n ti sọ yẹn wọ́n fi ẹgbẹ́ tẹ́ ilé ṣàlàyé ẹ̀kọ́ dáadáa wípé ìjọba ìlú tí wọ́n sọ náà ti gbé kéèyà kódà wọ́n ti máa lò síbẹ̀ láti lè sí wọn bí mọ́ ẹ máa lọ. lọ́dà káwọn ẹ̀ máa là á mọ́lẹ̀ káwọn ẹ̀ máa lọ àkókò yìí lọ́dọ̀ tètè kìíní ẹ̀kọ́ padà lè ṣàǹfà torí bí sẹ́wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàbáàbò rẹ̀ lọ́ba ẹ̀yin tó ti rẹ̀ ti sàlàyé àgbà àdìgbò ẹ̀ sọ ẹ̀ máa lù ọ̀nà ẹ̀ máa sọ fẹ́ ti gbà ẹ̀ máa sọ fẹ́ ti yọ́nú òun bá wí gbogbo ọ̀nà ẹ̀ lóla èyí náà ní ẹgbẹ́ mi máa wá wọn ti yẹ orí gbogbo ẹ̀ sẹ́wọ́n ẹ̀ máa lọ́nà láti ẹ̀ ọ̀fẹ́ kó mọ̀júmọ́ lónìí ẹ̀ mọ̀júmọ́ bò ó ṣé lọ́ọ́ ló tún mọ́ sọ ẹ̀ bó ti pè padà ó pè é padà lẹ́yìn ọ̀rọ̀ ni ẹni sọ̀rọ̀ ọmọ tètè pàdé fámìlì ọ̀nà ọ̀la jẹ́ ọ̀gá ọdẹ pé ìjàlẹ̀ ti pàdé tọ́ba ti pé ìjàlẹ̀ para wọn á lò ní ìgbà ìrà yìí tọ́ba tó kè sí wa. ìkejì òun ni ọmọ àti àwọn àwọn onígbà àjẹrí ọ̀tá kù àwọn ní ẹsẹ̀ wà lọ́kùnrin nígbà wọn lè fi dàpọ̀ ọ̀sẹ̀ àwọn ọ̀gá ìkẹlẹ́ ọ̀sẹ̀ àbúrò ẹ̀ wà lẹ́lẹ̀ kẹta fi dá ẹ ẹ ọmọ ní sàlọ. ọ̀tọ̀ nígbà náà tó lè fún àbíkílẹ̀ yìí béèrè. Ah, ìyẹn fẹ́ bẹ́ẹ̀. Nípòrá, nípòrá. Kálí ilé ìsọ wọ́n ní kẹta lẹ́yìn lẹ́yìn ìjọ kálẹ̀ sọ. ọmọ kò ṣé kọ́ ajá lè ọ̀rọ̀ ìmọ̀ tàà lè lè. tọ́wọ́ wá sí pé èèyàn ṣe ní àwọn àti ní ìjẹ́mẹ́ mọ́dákà ẹ̀ pátákà ẹ̀ máa wí ti rí gbọ́dọ̀ fẹ́gbọ́n bàbá yìí ló yẹ kó bàbá wọn ká lọ. ẹ̀gbọ́n ìyá yìí ló jẹ̀lẹ̀ àlọ́kùnrin ìyá yìí ló jẹ̀lẹ̀. ìṣeré kọ́wọ́ rẹ̀ ọmọbìnrin tí bọ́dà rẹ̀ ti kókó gbọ́dọ̀ fẹ́. ọmọbìnrin táǹtì rẹ̀ ni kókó gbọ́dọ̀ fẹ́. ẹ̀sìn wá sọ pé ẹ má ti ká gbàgbé pé aláǹtọ̀ lọ́wọ́ àbí náà rẹ mẹ́ta lálẹ́ àní a ṣẹ̀fì àní a lè alẹ́ àní a lè kú gbogbo wọn yẹn ló kú sínú ẹ̀ ọ̀rọ̀ ní ń sìn a ṣẹ̀fì òun lè tó tẹ́tẹ́ àti apá ẹ̀ ọ̀rọ̀ ló dé bẹ́ẹ̀ ìṣe ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tó bá bá nìkan lọ́wọ́ ìkẹta lè kọ́ òun lè apá ẹ̀. والله أعلم أن سبيل بنات الأرض هم أنتين يجوا في ماده يا قليل الأرض àwọn òṣèlú bàbá tó dá ọkọ káàbá ti dá ọkọ àti àti mọ àdílà àwọn pẹ̀lú ìṣòro àgbẹyàjọ bàbá yà àdílà àgbẹyàjọ àtẹ̀kù ìdáhùn ìgbìmọ̀ ó ti yé gbogbo àbá àtẹ̀kù ọ̀sán ọ̀sán àti ìwà rẹ̀ kì í sì múra sọ̀rọ̀ ọ̀yà. àtàwọn ọ̀yà kan fún yín lọ́yẹ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n. àtàwọn ẹni tó ti pé kókòtò ni wọn arábìnrin ni wọn ní fìkànnà lẹ lọ wọ ẹ ìyá ọ̀pá yín bọ̀ bàbá ọ̀pá yín bọ̀ ṣùgbọ́n obìnrin yẹn ẹjọ́ ọmọ yẹn fìkànnà lẹ lọ ìyá ìyàwó yẹn sọ. ọmọdé wa ń gbé tọ́lọ́dọ̀ yìí ẹ gbọ́dọ̀ bí ọmọ bẹ̀rẹ̀ wọ́n á gbé tọ́lọ́dọ̀ yìí ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀. ó ti fi fẹ́ nìkan tẹ́lẹ̀ ìwọ wá fẹ́ ìyá ẹ̀ tó ti sì ìyá ìyá wa tọ́ ọmọbìnrin wa ọmọ ọkọ ọlọ́kọ tó bí tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ fọmọ ẹ̀ ọ̀yà.

ó sì bá yà sọ ọ̀rọ̀ tó ṣe ọ̀yà. ìyàwó ọmọ ẹ̀ ìyàwó ọmọ ìlú para rẹ̀ ọ̀yà sọ fún fẹ́ẹ́ lùdù kàrí ìyàwó ọmọ tó fi wọ́n tó fi ara rẹ̀ bí ọgbọ́dọ̀ fẹ́ yàwó àbájá ọgbọ́dọ̀ tó ló mọ̀ ní ọmọ mi tó ní wàá dáhùn bá wọn yàwó ẹ̀mí ìtọ́jà gbà wá ọ̀yà bọ́ọ̀lù gbọ́dọ̀ fọ́ ọmọ tó yà á kẹlẹ́ fọ́ ah, ah, yàní ọmọbìnrin mi ṣe sọ bàbá kẹlẹ́ ló bí wọn ọgbọ́dọ̀ fẹ́ wọn wọn ọ̀fẹ́ bá ìkókò rẹ̀ ọ̀fẹ́ kò bá kúrò pa ah. ẹ̀ ẹ̀ ẹ̀ àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀. aláwọ̀ aláwọ̀ ìgbà tí wọ́n ń gbé náà yẹn bí ìjọba ti wáyé lórí èyí ló ti sọ ọba ní ìlú. olú ìdáwó àkókò náà náà ti mọ ọba àjẹjọ́ ìgbà náà ní súnà làwọn ọdún wọn ló ní kò ní súnà ìgbìyànjú ìgbà nǹkan wà tó kàdé ìdí tó ń fi ṣe ṣe ìkóra ọmọ yìí tó ń jọ mẹ́ta bóyá bàbá ẹ̀ ló ń gbà bàbá bí bọ́ọ̀dà àti bàbá àti ìwé ẹ̀tọ́ bá fi kọ́ pẹ̀lú nígbà tí wọ́n ti kápò oníṣọ̀ọ̀ṣì oníjáde yóò tó kó lọ sí ẹ̀dá ìṣọ̀rọ̀ lọ. àtijọ́ mẹ́ta làwọn ti múlẹ̀ làwọn ti lọ́la ẹ̀ níjà wọn. níjà yẹn bẹ́ẹ̀ látijọ́ mẹ́ta yẹn àwọn òkè mọ̀mọ́ ìjọ ni wọ́n á ti ló jẹ tẹ̀lé ìyàwó lọ́ta. wọ́n àbí jáde owó òsì àjẹta lọ àbí wọn bẹ wàá sọ dúkẹ kẹta náà lè jẹ ọ̀rọ̀ di lẹ ẹ̀yìn bá lọ ẹ̀jẹ̀ tó ti máa jẹ ọ̀rọ̀ wá lé lórí ẹ̀ náà wàá lè wú wá lọ́sẹ̀ àwọn ni ẹ lọ pé kọ́ mi lẹ́sẹ̀ wọn. wọ́n ní àtàwọn náà kọ́ sí ọ́ lórí papọ̀ wọn bí lẹ́yìn lọ sí ẹ̀. àwọn máa lọ kọ́ sí ìbọn tí wọ́n bọ́ sí ọ̀rọ̀ ọ̀rá. àbẹ̀ bí wọ́n bọ́ sínú àmọ́ àbí wọ́n bọ́ sínú káyà lẹ́yìn. ọ̀wọ́ ti rẹ̀ lé. tòǹdà rẹ̀ ti di ìṣẹ̀lẹ̀ àti wà á nọ́ ti kò ní dàrẹ́tì sí kẹlẹ́ àárẹ̀ kọ́ àti wà káàdà ní dàrẹ́tì ọ̀sọ̀rọ̀ nínú ọmọ tó jáde lára wọn. Fẹ́ràn tó rú rẹ̀ lọ́gbàdà tẹ́lẹ̀ fífà fífà àti àdé ìṣẹ̀lẹ̀ àti àti ọmọ àmì Thank you. وصار سبيل الخروج كان شيخ أنصار الذي يقول أن الرسول في ترجمة القرآن جيو في رسول عليه أنا كثير من الناس أنا أعرف كتاب من تعرف من ذي الوقت أو من ذي الوقت أنا أعرف كتاب من ذي الوقت أنا أعرف كتاب من ذي الوقت ẹ ká ti béèrè sífẹ́ tó yóò lọ sáyà kẹlẹ̀ àbí sóra ò lẹ́kọ̀ọ́ pàtó yóò nà ẹ ká ti ńgbà láti ninety four kíkà tó yẹn kí pọ̀ nígbà tó ká wọ ninety four kó ninety four ẹrí ohun táyà yẹn tọ́ka sí òun náà ní pé lọ́nà ìgbà àlùkòrá nínú olùkọ́ ọwọ́ àti àwọn ọ̀fẹ́ àtúntò lọ ìgbà káàlì sọ wípé ọlọ́run bá ń kàtẹ́ sí ìdè yín kó tàbí ṣe. ó àtẹ́bí ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ fún ọlọ́run ti kọjú dà. ẹ̀ ọ̀rọ̀ tó wá bẹ́ẹ̀ kọ́ ẹ̀ pẹ́pẹ́ ní gbọ́dọ̀ máa lọ sáà lẹ́nu ìgbélé ayé náà ṣe láti sáà lẹ́nu ìgbà tẹ̀lé. àti gbọ́dọ̀ máa lọ sáà lẹ́nu ìgbélé ayé náà ṣe wà láti sáà lẹ́nu ìgbélé ayé náà ṣe sáà lẹ́nu ìgbélé ayé náà ṣe wà láti sáà lẹ́nu ìgbélé ayé àbáwá ti ń sáré ẹnì kọ̀ọ̀kan tó wà tó bá ti yè méjì kùránì ìlú títọ́ rẹ̀ rìn lẹ́nu àwọn tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n bá ti tèké ní wọn ní tèké wọn á fún ẹ̀sọ́ tó lò lọ́wọ́ ẹlẹfẹ tó wọn lẹnu kọlọ wọn kọ ká ní ìdè ó ẹni tí kò tún wọn kó gbà wọn ẹni kọ yẹn kó tó bá yà ẹni ẹni ọsẹ bọ tó bá mi lórí. káàdì ní sànẹ́lì ṣe èméjì ní ní lẹ́nu káwọn bá ń ṣe èméjì tó ń ṣe fẹ́ fi lábàá yẹn tó gbogbo ẹ̀ lọ́lọ́ kátó wá sọ pé ìsùmọ̀tọ́kà sílẹ̀ ni pé ìfi òdodo àtúrọ̀ ánìmí lẹ̀ tó àwọn ọ̀tá àkọlé rẹ̀ nìyẹn. wọ́n fi kékeré lọ́sẹ̀ ọwọ́ àti bàlágà tó ń lọ bẹ̀rẹ̀ súnà rẹ̀. ẹ àkọ́kọ́ náà àdéhùn ìjọba ìfọ̀rọ̀ tẹ̀lé àti wọn ni wọn lọ́wọ́ àkàtà àwọn méjì lọ́lẹ̀. ìdílé ní àkàtà ìlú ìfọ̀rọ̀ ọlọ́dàgbà ọ̀sẹ̀ yẹn ọ̀bẹ̀rẹ̀ súnà rẹ̀. ìyẹn ní bàbá fẹ̀rẹ̀ náà àpá àtọ́sí ẹ̀ lè pa náà sí pẹ̀lú àyè kájẹ̀ láwọn tó lórí ọ̀nà àti ìwà bẹ́ẹ̀ àwọn kẹta kọ̀ ìjọ ìjọ kájú ìyá lè bá fà mo lọ sí lẹ́rú ìyá lè ẹni ọmọ ẹni tó ṣe ṣe ṣe pẹlẹ lágbà ó sì ti bọ́ síbi àtọmọ tó dára jẹ kíláàsì ọmọ àwọn òbí yẹn ó jẹ mbẹ tọ́wọ́n ní ọmọ àgbẹ̀fẹ́ fọ́fọ́ pẹ̀lú àdúgbò ẹ̀fọ́ máa ń ti bẹ́ẹ̀ lọ wọ́n ti fọ́ ọmọ mi fẹ́ fàjọ láwọn fẹ́ ṣe ti wọn wọ́n á ti ta ọkọ̀ fọ́mọ wọn